now mo fẹ́ sọ story kan tí ó jọ mọ́ nǹkan yìí ní eighteen fifty five mo gbọ́ agbókínì lẹ́nu professor Akintoye Banji Akintoye eighteen fifty five ìgbà tí wọ́n mú tí àwọn èèyàn wa àwọn ti kàwé wo gbà wa ti láwọn graduate o àwọn missionaries so ìgbà tí wọ́n mú Christianity lọ sí ààfin Ọ̀ọ̀ni so ìgbà táwọn missionary yẹn tán débẹ̀ àwọn èèyàn wa náà ló tẹ̀lé wọn lọ́bẹ̀ àwọn tán ti mọ̀wé tán ti kàwé tán ti gbóyìnbó so bàtán bi tán sọ wípé òkè nǹkan tá a mú wá fún yín ní ìhìnrere Jésù la mú wá fún yín sọ pé afẹ́kẹ́ gba ẹ̀sìn yìí nǹkan kan bẹ́yẹn so wọ́n wá ní pé ọ̀ọ́ni wá sọ wípé olóyè tó kéré jù láàrin wọn ó bá arákùnrin yẹn sọ̀rọ̀ so nǹkan tí yẹn sọ fún mi pé ibí yìí ni gbogbo àwọn ẹ̀sìn wọ̀nyẹn ti lọ pátá pé kò sì yà ọ́ lẹ́nu wípé tí omi bá kúrò ní orísun lórísun omi máa ń clean púpọ̀ púpọ̀ ṣùgbọ́n tó bá ti ń lọ tó bá ti ń pẹ́ tó bá ti ń gbọ́ kò tó wọn gegele ìdọ̀tí á máa wọ̀ oríṣi àbàwọ́n á máa wọ̀ nítorí náà èyí tẹ́ ẹ mú wáyé àwọn àdàmọ̀dì tó ti kúrò ń bíbá yìí gangan ni nítorí náà a fẹ́ irú nǹkan báyẹn ń bíbá yìí kó wá tó lè wọ́n rí pé àwọn ilé ti ní òkè tẹ́ bá tún wo system wa mò ń dáhùn question yìí náà ni o tẹ́ bá wo system governance wa <laughs> tóbi bàbá sọ pé okay we have separation of powers àwa náà ní separation of powers because ẹni tó jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá eh, in fact odidi ìlú kan tó ń pè ní àwọn Ìkòyí Ẹ̀ṣọ́ àwọn yẹn náà ń jà ìgbàtẹ́ṣọ̀ fọ́ náà ṣètún kírètì Ìbàdàn ìgbẹ́ làwọn ogun Ìbàdàn ogun Yorùbá land wà eh, so ní ibi tá láàfin wà Aláàfin ẹni tó jó lórí ogun kò bá gbé olórogún lè àpòmí in fact ìgbà kan wà tí ẹni tó jẹ́ ọ̀yáàbí ní ayé aláàfin Abíọ́dún ẹni tó jẹ́ ọ̀yáàbí tó jẹ́ olórí ogun gbogbo Yorùbá pátápátá ọmọ àjàṣẹ ni ọmọ Port Novo ni ibi tí gbogbo Yorùbá dé nìwọ̀nyẹn so and then adẹ ní àwọn tí wọ́n ń ṣe tó ń ṣèlú àwọn Ọ̀yọ́mèsì àwọn inú atúnlé prime minister náà yẹn Báṣọ̀run adẹ ní àwọn Ògbóni àwọn tó ń ṣe ìdájọ́ gbogbo àwọn kinní wọ̀nyí wọ́n ti ní wọ́n ti ní structure yìí so wọ́n bá wá wá tọ́ bá sọ wípé àwọn fẹ́ kọrin ní kinní kan rí pé kò ṣeé ṣe ètò orí ẹ̀ náà fi kú mú àwọn fúlàní lọ́rọ̀ wípé òkè àwọn eléyìí àwọn lè wọ́n gbọ́ràn sáwọn lẹ́nu kẹsìtọ́mà sọ fún yorùbá wípé òkè a fẹ́ mú kinní kan mú fẹ́ mú separation of power wá separation of power tiwa ó ti wà ńlẹ̀ so kí ni a fẹ́ kọ́ wa so wọ́n rí pé òkè the only way láti ṣe kinní òun náà ni wípé ká ká break wọn and wọ́n succeed because tẹ́bá wo àwọn tó kọ́ lọ kàwé ìgbà tán dé àwọn tán lè sọ òyìnbó gbọ̀ngàn so and ìgbà tán bá tán bá dẹ̀ rí irú life tán live pé òkè wọ́n live life tí ó dáa so èyí náà fẹ́ send ọmọ lọ kò sí nǹkan tó bá nù ká kàwé because èmi náà kàdé bi tí mo kàdé gbì so kò ṣe nǹkan tó bá dùn pé ká kàwé ṣùgbọ́n nǹkan tí mo sọ ni wípé eh, pé ká má èyí tó bá dáa náà àṣà wa a sọnù a mú mọ́ Uh, modernity so bóyá jẹ́ nìyẹn and uh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa dànù nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé àgbà táwọn tó kọ́ kàwé kàwé wọ́n bẹ̀rẹ̀ sí pa àti àṣà àti religion wọ́n kúkú bẹ̀rẹ̀ sí í gbá gbogbo ẹ̀ so ibi tó ó bá a délé ní nìyẹn nísìnyí um, àwọn pé kéèyàn parọ́ láì nídìí kó tí ò dẹ̀ ní sẹ́ni consequence pé kó jalè láìsẹ́ any consequence ó ti wá pọ̀ gidigidi bẹ́ẹ̀ dẹ̀ ni adẹ̀wá nílé ẹ̀sìn tí mùsùlùmí tó nígbàgbọ́ wọn tún wá pọ̀ gidigidi gan so a wò pé ok so bí àwọn àìsàn wọn ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn àìṣedédé ní sàyẹ́tì náà ṣe pọ̀ tó so kí ló yẹ kó rí bẹ́ẹ̀ so eh, ṣùgbọ́n àwọn tó ń àwọn ẹ̀sìn àbáláyé wọn lè ṣe é níbi tí àwọn kinní wọ̀nyí wà níbi táwọn àṣedéédé wọ̀nyí wà kò ní ṣeé ṣe kò bára wọn rárá àwọn penalty ẹ̀ ti nípọn jù ó lágbára púpọ̀ púpọ̀ so gbà tí àwọn àwọn òyìnbó náà lè rí pòkè èèyàn lè parọ́ ó lọ for instance mo wo eh, kinní kan tí Fálétí sọ ń gbà kan báyìí wọ́n sọ wípé nínú àṣà Yorùbá kò sí nǹkan tó ń jẹ́ pé ọ̀n bá ọ̀n ṣe agbẹjọ́rò kí ló ń jẹ́ bẹ́ẹ̀ agbẹjọ́rò báwo kò nídìí ó sọ òótọ́ tàbí kó o sọ irọ́ ẹni tó bá ti parọ́ ó ní nǹkan tó gun máa ṣe fún ẹni bá jalè ó ní nǹkan tó gun máa ṣe fún so kò nídìí pé kàṣẹ máa ṣe pé ẹnìkan fẹ́ gbẹjọ́rò ẹjọ́rò bí báwo so àwọn nǹkan wọ̀nyẹn àwọn àṣà àtọ̀húnrìnwá nǹkan kan wọ̀nyẹn ó gbá fàyè gba olè jíjà ó fàyè gba irọ́ pípa lọ́pọ̀lọpọ̀ èèyàn lè lọ kóòtù tó ní pé irọ́ kó gbé irọ́ kalẹ̀ ó gba agbẹjọ́rò pé ókè bá mi pa irọ́ yìí ṣùgbọ́n kò sí àwọn kinní wọ̀nyẹn ní eh, ní system tiwa so àwọn kinní wọ̀nyẹn ó ṣe ehm, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí kò tí kò sí tẹ̀tẹ̀lẹ̀ tí kò tó jẹ́ nǹkan tí kò dá tí kò sẹ́tẹ̀lẹ̀ ó ti wá rápálá wọlé sínú sínú ètò ìlú nílẹ̀ Yorùbá nítorí wípé a fàyè gba wípé kí ẹ̀sìn àti àṣà tó jẹ́ àjèjì a gbé ga ju ẹ̀sìn tiwa lọ.